الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الله وصحيح سلالا wọ́n ní tẹ̀sùbá lílò sọ́wà nù àbíkọ̀ òní bẹ̀rẹ̀ rẹ̀ ọgbọ́ òfin mọ́ àbọ́wà nù ẹ̀sìn àhà

ẹ̀ sàmí ìbéèrè yọ ọ̀nà báyìí ní ìfẹ̀kẹ̀já dáhùn rẹ̀ èmi náà bí i léèrè àkọ́kọ́ ni pé irú kọ́lọ̀ wo ni kọ́lọ̀ tẹ̀sùbá ànábì sallallahu alayhi wa sallam kọ́dẹ̀ ni ọba mọ̀ ń tọrọ lọ́dọ̀ sheikh abdulrahman kún ó fún lẹ́bùn kọ́lọ̀ wo ni kọ́lọ̀ tẹ̀sùbá ànábì sallallahu alaihi wasallam ààrẹ gọ́mà pupa ni àbí dúdú àbí funfun ohun tẹ̀sùbá alábẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ọwọ́ ọ̀dá tí a bá tí mọ̀ yíò báyá ká máa tọ́jú èsì èyí lọ́wọ́ tálọ̀kẹ́ awá lẹ́yìn ìtànẹ́bì sallallahu alaihi ta ló tún kàn bá nẹ́bí náà ti tó ẹ́ abubakar ní sadiq radiyallahu anhu kọ́dá bóyá ti tà nẹ́bí jìnà bóyá lè rẹ́ ni ọ marú àwọ̀ owó kọ́lọ̀wó ní tẹ̀sùbá abubakar sadiq ẹ mẹ́yìn rẹ̀ ah nǹkan dé o bóyá ká bọ́ sọ́dọ̀ ọmọ rọ́bí ọlọ́hù tààlà ẹ̀dàkùn torí tọ́lọ́ ẹ̀ tọ́ bá mọ̀ ẹ̀kọ́ bọ́wájú kí ni kọ́lọ̀ tẹ̀sùbá Umar ibn al-Khattab rọ́bí ọlọ́hù anhu ààrẹ ni ọmọ yóò náà kò lẹ́sẹ̀ ní tí ó mọ̀ ìlà yóò pè á kò lẹ́sẹ̀ ní tí sallallahu alaihi wasallam àti abubakri àti umaru àti uthmanu àti aliyu ọ̀sẹ́ ni ó ní tẹ́sùbá àná wa ẹ̀dàkùn kí là ń wá kí <laughs> kí ni wàhálà àti wa tí a bá gbà bẹ́ẹ̀ bí mo ti bí ìtẹ́yìnà dámi lóhùn yìí ní tí ò yá ma kọ́lọ̀ tẹ̀sùbá nẹ́bì ní pé nítorípà nẹ́bì ò ní tẹ̀sùbá in tí ò já mọ́ kọ́lọ̀ tẹ̀sùbá àbúbákiri nítorí pé àbúbákiri ò ní tẹ̀sùbá ọmọrù ò ní àlí ọgbùnmánù ò ní àlíyò ò ní ẹ́dàkùn eléyìí náà ti tó kéyàn ọmọ pòwó ní ìsìláàmù tó àbí pòwó ní tẹ̀sùbá nínú ìsìláàmù tààtì rí pé wọ́n ní tẹ̀sùbá a jẹ́ pé tẹ̀sùbá ń lò ìsìláàmù ó dé bá ìsìláàmù ni ìsìláàmù ti wà tí ìsọgọ́rùn ọdún tí ìsọgọ́rùn méjì tí ìse mẹ́ta tí ìse mẹ́rin tí ìse márùn-ún táwọn èèyàn ń sin lọ́run tí wọn ò sí ní kíní tí wọn ò ní tẹ̀sùbá annabi sọ̀rọ̀ sọ́lọ̀ mọ́ aṣọ pé mi àtẹ̀yìn pé rẹ́yùn náà sí kọ́rùn ثم الذين يلونهم ثم الذين ànábì ní ìsìláàmù àwọn tó dáájú làwọn tá ní wọn ní tẹ̀sù báyìí àbí ọ̀tán àníkè sọgọ́rùn kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin táwọn tó sáájú wá fi sin lọ́run tí wọ́n lò tẹ̀sù bá mo máa sọ̀rọ̀ yí lọ́nà tí mo ń sọ yìí ká lè bá rízìn gbogbo wa káwò pé kí ni ọ̀rọ̀ tí ó tọ́rọ̀ ala sọ̀dọ̀rọ̀ alánẹ́bí ò ní alábúbákírí ò ní àní ò ní osmanu ò ní imamu abu hanifu ò ní imamu maliki ò ní imamu shafi ò ní imamu ahmad bin ò ní sheikh islam ibn ní mo rò pé ọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́n ní bẹ́lò ní ọba wá sábẹ́ ìka sẹ́bẹ́tẹ́bá lè yẹ sábẹ́ ìka ìyẹn ni pé kò sí bídí ọpa mọ́ wọ́n ní ọwà ní ọdá ìlú sẹ̀ríà mọ́ká mẹ̀dínà náà kọ́rà bẹ̀rẹ̀ méjì ra tẹ̀sùbá àtẹ̀mí ajẹ́gbẹ́ gbogbo tí wọ́n bá dé ń tà ní mọ́ká àti mẹ̀dínà ń bẹ̀rẹ̀ ìsìlámù náà sọ́kọ́ bá mú bẹ́ẹ̀ bá mú bẹ́ẹ̀ ẹ̀dàkùn i'm not saying pé bẹ́yàn bá lo tẹ̀sùbá ọ̀dọ̀mọ̀ náà o a ma wọn kájí ń wíbẹ̀ o àwọ òun bá wọn o a máa ń táwà ń wí ni pé dákùn wọn náà ronú sí níta ànẹ́bí ó lò táwọn tó rú lé lẹ́yìn ànẹ́bí ó lò kí ni wọ́n wá mẹ́ bọ́ bá fẹ́ jọmọ lẹ́yìn ànẹ́bí sallallahu èyí tó kéré tàásọ nǹkan ọ̀rọ̀ tẹ̀sùbá ní pé kí ló kù tàátọ̀ ìdá nẹ́bí ó lò kínú kínú ẹ̀mọ́gbẹ̀ dídí àní gbogbo ń tàà bá ní ẹ̀yìn náà dáhùn ẹlẹ́ẹ̀mọ́ tẹ̀sùbá nẹ́bí ẹ̀ẹ̀mọ́ then finally wọ́n lẹ́nu yìí ní òun wá fẹ́ mọ tí ń gbóhun ó lò tẹ̀sùbá òun náà ti gbà pà nẹ́bí àmóhun bọ́yá látàyí tòun ò tó ti tí wọ́n òun sì fẹ́ sí àdàdí 5 million òun fẹ́ sí o ní 100,000 sọ́wọ́ náà lẹ́ẹ̀lọ wọ́n máa bí ká 100,000 ṣe rí tí èyàn bá ti gba ìtí ọ̀yẹ kọ́ gbà láyé ó sílẹ̀ fún wàhálà fún rẹ̀ ó ṣe gíní ó sílẹ̀ fún wàhálà fún rẹ̀ ẹjẹ́ sọ súnà lẹ́bì fún yí ń pa káka nǹkan káka nǹkan bàbá fẹ́ sàdúrà gbogbo àhàdìsù tó wá látọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam òǹkà tó pọ̀ jù òun lọ́gọ́rùn gbogbo àhàdìsù ànẹ́bí sallallahu alaihi wasallam tí ń pé ẹ̀sẹ̀ yìí nǹkan báyìí nígbà báyìí èyí tó pọ̀ jù òun ni 100 <laughs> àwọn àlùfáà fúwa láwọn ní ìtànẹ́bì ń wí ní pé bọ́bá ti tayọ 100 mọ́wùlẹ̀ ká mọ́ gbogbo hadithi tẹ́rì láyé inú ká nẹ́bì ó ní akẹ́rẹ̀mín 70 mara akẹ́rẹ̀mín 100 mara èdè lágbáwà lànẹ́bì ń sọ ìtànẹ́bì ń sọ ń bẹ̀ wọn ò mí ní 70 kò mí ní ìtànẹ́bì ń ẹmọ̀ kí bí o bá bá pàdé ara wa nísìn ẹwàdá ọmọ tó jọ mẹ́ta bọ́yọ́dọ̀ọdún mẹ́wàá tí mo jí rí ẹwà pé ọmọ tó gíní ọmọ tó jọ mẹ́ta yóò bá nù lárúbáwá lànẹ́bì ọwọ́ ọ̀tún ilá anẹ́bì fi ka gbogbo ọgọ́rùn jẹ tó fi kó láyé sallallahu alaihi wasallam anẹ́bì ń ka ọgọ́rùn ó kéré parílẹ̀ márùn lójúmọ́ anẹ́bì ọkà ṣùgbá yóò ṣe subhanallah fi lè kọdarú ọlọ́run ní jẹ́ láàká àtẹ̀yìn kó kú débi tààfi ní nílàáká ìtààfi kàá èyí tàà nẹ́bí ń káyì sẹ́rí lè tọ́ bá ti tayọ bẹ́ẹ̀ kò nídi kíkà wá lásílẹ̀ fún wàhálà yẹn fúnra wa lẹ́nì kan fi wá pé ayatal kùrìsí yìí 100,000 ní ẹsẹ́ o ta lọ sọ fún ọ pé kọ̀ gbọdọ̀ lé kọ̀ gbọdọ̀ dí istikvaru 70,000 kọ́dà wọ́n so mílíọ̀n nísìn àwọn lásílẹ̀ fún wàhálà wọ̀nyí fúnra wa o àfikásí tètè tí ọlọ́lọ́mọ táwọn tọ̀lá tí wọ́n ń bọ́ ọlọ́lọ́mọ táwọn ó tún mo tún rántí nísìn láìpẹ́ gbà tá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tá nẹ́bù kò láyé ọ̀kan náà àwọn sọ̀hábà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ bá wọn kan mọ́sálásí tí wọ́n ń ṣe pé sẹ́bìrù mẹ́à hallilu mẹ́à ẹ̀sẹ̀ ìwọ̀nlá ọgọ́rùn ẹ̀sẹ̀ kìíní kan wọ́n wá wọ́n wá ń kà pé ó báyìí ẹ̀dàkùn ẹwọ hekima tí sọ̀hábí sọ fún wọn kí lọ sọ fún wọn jọ náà ó ní tí ó yẹ kẹ́ẹ̀kà ọ̀tọ̀ ìntẹ́ ǹká ọ̀tọ̀ ìntẹ́ ìbá máa kà ní ẹ̀ṣẹ̀ yìí bọ́bá ipá afẹ́ máa kà nǹkan sọ̀hábí ànẹ́bì yìí ní mo e ó di èèyàn 100 tí mo ti wú lóṣù yìí sàábẹ̀ yìí bí ẹ̀bá nídà tí máa ka òǹkà kan ẹ̀sẹ̀ yìí ni ẹ máa kà yóò dẹ̀rù ọlọ́run báyìí àmẹ́rin tẹ́ bá se fọ́lọ́run subhanallah yìí bọ́ bá pé 100 million ọlọ́run ọ̀gbàgbé ẹmọ́wùlẹ̀ rẹ létí mọ́wùlẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ fọ́lọ́run pé ó di mílíọ̀n lọ́dọ̀ rẹ o mọ́gbàgbé o kò ní gbàgbé sọ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àwọn ètò tó jẹmọ́ kwẹ́ṣà àti ìdáhùn ń falẹ̀ ọmọ ìyá wa abdulkabir alabi ní ọwọ́ bó ṣe rí lẹ́yìn sí wọ́n pọ̀lọ́ rẹ̀ títí tí àfábramá fi dé yá شكر الله للدكتور عبد الرزاق عبد المجيد على فنسأل الله سبحانه وتعالى أن يثبته على الأخ وكذلك الجميع وإضافة إلى ما قال الشيخ هناك كتاب لفضيلة الشيخ بكر أبو الزيد اسم الكتاب الصبحة الصبحة تاريخها وحكمها كتيب صغير يمكنك أن تقرأ من بداية إلى النهاية للمزيد نسي أن ترى قوات أن تبقى بيننا وإذا نقرأ صفحة tí àfa wa tẹ̀sùbà máa ní ṣẹṣẹ ẹ̀ wọ́n <laughs> ní tẹ̀sùbà àfa ṣe tíra yẹn orúkọ tíra yẹn ní ìtàn bóun ni tẹ̀sùbà ṣe bẹ̀rẹ̀ bóun ló ṣe wáyé even nínú tíra yẹn wọ́n sọ fún ọ pé bóun ló ṣe dé Saudi kò kì í ṣe tàbí lọ́wọ́ asulan àwọn kan náà kò débẹ̀ kí wá ní ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ẹni tó bá fẹ́ ní àgọ́ sí nípa tẹ̀sùbà ó lè lọ́ọ́ ka tíra yẹn nísìnyí àwọn dókítà wa dókítà Mubarak wọ́n bá wa yànnàná àwọn ìbéèrè tí yóò ń bẹ níwájú wọn idan fal yẹ tafadà lọ́ṣọ́ inú mi dùn tí àwọn ìbéèrè yìí wá torí pé ó mú eh, yóò jẹ́ kí láǹfààní àti sọ níbi àwọn nǹkan kọ̀ọ̀kan tí ààyè gbà wá nínú béèrè tó wá ẹnìkan béèrè pé kí ni ìdájọ́ ẹni tó bá fi súnnà ṣe yẹ̀yẹ́ àbí fi ẹni tí ń ṣe súnà ṣe yẹ̀yẹ́ eléyìí ó burú púpọ̀ nínú àwọn nǹkan tí máa ń mú yẹ̀ kúrò nínú Islam òun ni ó wà ẹnìkọ́nà sọ wípé la ta'tabiru qad kafartum ba'da imanikum lẹ́yìn ìgbà tó sọ pé qul abillahi wa ayatihi wa rusulihi tastahzi'un qad

tí ó obìnrin lẹ́tọ̀ kó wọ trọ́nsà lóbìnrin lè wọ ṣòkòtò kò sí nǹkan tó ní kóbìnrin ó máa wọ ṣòkòtò torí pé ṣòkòtò dáa ń wí orúkọ kan náà ló kó wọn jọ àmọ́ àwọn si ń ran wọ́n máa ṣòkòtò ọkùnrin yàtọ̀ sí ṣòkòtò obìnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà ni aṣọ ṣe pàtàkì ń bẹ ni pé obìnrin tí ó bá wọ ṣòkòtò kó mọ́ ṣòkòtò tí nǹkan kan ò ní sí ní tí nǹkan kan ò ní bò nítorí pé iléeṣẹ́ rí afẹ́ nípa àmúra obìnrin pé kó mọ̀ wọ aṣọ tí yóò júwe bára rẹ̀ ṣe rí bó ṣe tí rí tó àbí bó ṣe sara tó àbí bó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ bá wọ ṣòkòtò gbọ́rọ́ gidi tí ò sí aṣọ gbàgẹ̀rẹ̀ tó kù ṣe mọ̀ pé a mọ̀ pé mo rò kó tí wà láwọn question yẹ bá ẹwù ẹ̀fìn yẹn lẹ̀ sáré mẹ́lẹ̀ ìdá wọ́n tí ẹ̀ lè fi kúránì ṣe náà sísà ah. ìbéèrè míì tí ó wá ní pé sí ẹ̀ lè fi kúránì ṣe náà sísà ó kọ́kọ́ bùkátà kábọ̀ tí ń jẹ́ náà líná téèyàn bá sọ wípé bọ̀tẹ̀ mi rò pé tó dáa jù káàdé wí ni ادعوا ربكم ولله الأسماء الحسنى فادعوه بها وذر الذين يلحدون في أسمائه nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ nínú àwọn òròyìn ọlọ́run lọ́rọ̀ ọlọ́run wà alkùránì sì ní kí ló jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó túnmọ̀ sí pé nínú tọ́lọ́run fi ọ̀rọ̀ ọlọ́run ibi tí wàhálà wà yẹn ìyí olókùkátà àlàyé bẹ́yẹn bá jókòó tó ka suratul ikhlas tàbí ẹni súra nínú kùránì pẹ̀lú àníyàn pé òfin tàwásálà lọ sọ́dọ̀ ọlọ́run bí hukmi pé àyà yẹn jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́rọ̀ ọlọ́run sì jẹ́ kan lórò yìí ọlọ́run tó wá bẹ náà lórí bùkátà rẹ̀ lẹ́yìn rẹ̀ mo rò pé kò sí nǹkan tí ó burú mi àmọ́ àwọn ọ̀nà ní ìdáhùn yẹn mọ́ lòmọ́ gbogbo náà láti mọ̀ yẹn èyí tó bá ti yàtọ̀ sí ìdáwì ó kù díẹ̀ káàtó jẹ sàárà nígbà tí wọ́n dáhùn àwọn ọmọ ànábì jẹ sàárà. ṣé mùsùlùmí ẹ̀tọ́ kó jẹ sàárà ìwọ́n tó bá ti ṣe kùrẹ́ìṣì tí ó sì ṣe ìjọ ànábì tí ó ṣe fámílì ànábì tí ó ṣe bí ànábì sallallahu alaihi wasallam ìyẹn lẹ́tọ̀ kí ó jẹ kódà lẹ́nu sàábẹ́ tó jẹ sàárà sàábẹ́ tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàáwẹ̀ ṣe mọ̀ pé wọ́n sàárà tábùrù tánàbì padà gbé mú tábùrù sọ́dákọ̀ ni tó sì jẹ́ sàábẹ́ tí ó bá ti ṣe ẹbí ànábì wọ́n ní àǹfààní kó jẹ́ nínú àwọn bẹ̀rẹ̀ tó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ṣe òun ni wípé ó ní sábàbí ní ṣe pẹ̀lú kádàrá ọ̀rọ̀ kádàrá nìkan là ń tẹnumọ́ àwọn ọ̀gbọ́ sábàbí ń bẹ̀ asábàbù minal qadar sókè ni ara kádàrá ni kádàrá ò ní wáyé kí sábàbí mẹ́wàá gbọ́mọ̀ mẹ́ ara kíni ara kádàrá ni fápẹ́júwe nígbà tí àwọn sàábẹ̀ kan lọ sí ìlúkà tọ́fẹ́ lọ ṣe tọ́fẹ́ lọ jagun bẹ̀ wọ́n wá gbọ́ pé ìgbóná bẹ́ẹ̀ kọ́mọ̀ wọlé wọ́n ṣe fanfà láàrin ara wọn láti máa rántí ìṣẹ̀lẹ̀ náà ọlọ́run sọ fún agbọ́wà láti tún bí ìdíjáṣẹ̀ bí tún ìtọ̀hún ní arúgbó ẹ má wọ bẹ̀ àwọn sàábẹ̀ mi ní ìwà ti ṣe nígbà tá ni ẹni tó jẹ́ aṣáájú wọn kò mọ̀ ló wá bẹ̀rẹ̀ yìí pé tààlẹ́ ni tó ní hadith tó àfihàn hadith kan látọ̀dà nẹ́bì nípa situation yìí ni wọ́n fi wá mú ọ̀rọ̀ pé ànẹ́bì sọ wọn àgbẹ̀tọ̀ tí ìgbóná bá ń bẹ ń bì kan ẹ má ṣe kíni ẹ má wọ bẹ̀ ẹ bá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ má

kúkúrú ọ̀rọ̀ ni pé sábàbí ara ara kádàrá ni òun náà jẹ́ ẹnìkan tún bẹ̀rẹ̀ pé ẹni tó bá pààyàn ṣé kádàrá náà láàpè bẹ́ẹ̀ ni ńlábi sọ wípé li khaliqu kulli shay'in ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló dá ẹ̀dá àti tẹ́ẹ̀dá ṣe ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀dá ẹni tó pààyàn ọlọ́run ló dá

kama wa mú ayé àtọ̀hún yẹn lò ta bá ṣe bẹ́ẹ̀ láti torí pẹ́tọ̀ kádàrà ọlọ́run kó ṣe zìnà ajẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ indirectly àti kọ̀ndẹ́mù ayé àtọ́ ní káṣe kí ni o káṣẹ̀ rí àkú ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan nínú ẹ̀ṣẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ mẹ́ tó pọ̀ pọ̀ mọ́rò pé bá ṣe sọ sókísókì ó yẹ kí ó wa ìtumọ̀ rẹ̀ ní pé bá ṣe gbà pé ọlọ́run ló ní yóò ṣẹlẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run ó tún kọ́ ẹ̀sẹ̀ rẹ̀ pé kí ló dé tó fi ṣe torí wípé ìwọ tó ṣe tọ́ da ọmọ ìwọ náà tó ṣe tí ò dá ọmọ ara tí ó fọ́nà láǹfààní kó béèrè lọ́wọ́ rẹ kó sì jẹ́ ká kó sì béèrè lọ́wọ́ kó fìyà jẹ tó bá ṣe àṣẹ ìjọ lórí ènìyàn iná àdéhìnáhù sẹ̀bílá ìmà ṣákẹrọ wà ìmà káfùrà àwíjàre yóò jẹ́ ìdáhùn sí gbogbo àwọn tó kọ̀ béèrè wọ́n nípa ọ̀rọ̀ sábàbí kádàrá sábàbí kádàrá أنا أوتيكم دقيقتين بس تكتب فين شوي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله kí aláwọ̀kọ́ bá ń dúpẹ́ fún dókítọ̀ wa dókítọ̀ mubarak ní àlàyé kó tún lè yí akún tí a sọ ní o kálàyé kó tún lè yí akún tí wọ́n sọ nípa ìjọ lẹ́tọ̀ kí obìnrin mùsùlùmí kọ́ máa bọ́ ṣòkòtò ṣòkòtò ẹlẹ́ẹ̀kejì sáàlẹ́sẹ̀ radiyallahu anhu fèèyàn kan lásàtẹ̀ èsì sàábé à ń gbọ́wà bí àbá gbọ́wà ọmọ jẹ́ pé ráìsì òjá gbọ́wà o náà nínú ọ̀rọ̀ anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní la'ana Allah sallallahu alaihi wasallam المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال ibi dandan Allah kọ́ máa báyìí kí inú àwọn ọkùnrin tí wọ́n bá ń ṣe bí obìnrin kọ́ máa bá àwọn obìnrin tí wọ́n bá ń ṣe bí ọkùnrin nínú Majmu' Fatawa Ibn Taymiyyah bàbá sọ̀rọ̀ nípa sísọ ìbọ̀sọ̀kòtò obìnrin sóbìnrin ìbọ̀sọ̀kòtò wọ́n ní ọ̀rọ̀ àrígbà Muhammad sallallahu alaihi tó ń sọ wípé ọkùnrin yàtọ̀ sí obìnrin ìmúra ọkùnrin ọ yàtọ̀ sí ìmúra obìnrin A wo kí ni tí wọ́n wọ̀ nílùú kí ni tí wọ́n tó hàn jùlọ láyé tábà padà sínú tíra ọmọ kébìlò tẹ́míyà zadul ma'aj wọ́n láti máa fi yé a pé nínú ọ̀sọ̀ tánàbí ń ṣe ìmúra rẹ̀ ìtàlẹ̀pẹ̀ ní izar ìlọ́dì ọwàmbẹ̀ wọ́sirwàlì bíbọ̀ sòkòtò ọwàmbẹ̀ àwá tí nínú àwọn sọ̀hàbíyàtì tí wọ́n ṣe ìsìnàdù ṣòkòtò lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n obìnrin ó mọ́ra yóò gbogbo ara rẹ̀ ní ìtọ́ bá ti obìnrin mú tí ò fi jọ ti ọkùnrin ẹlẹ́ẹ̀kejì èèyàn tá a fẹ́ sàdúrà fún tí èsì sàábé sáàlélò ọ̀rọ̀ bí yàlláwò á ní òkun wọ́n bèèrè àwọn mímọ̀ wípé ààlẹ́tọ̀ àti lo ọ̀rọ̀ bí yàlláwò á ní òkun ẹnìkẹ́kan yàtọ̀ sáà sàábé máa

kápadà sínú zadul ma'ad ọmọ kí wọn ti jẹ́ ibùn qayyim al-jawziyya wa jazakallahu al-jami' khairal jazaa